ó ṣe àwọn oṣù pé mo fẹ́ ṣe wáàsí àbáwá ayélujá dé ẹgbẹ́ wo wáàsí nìyẹn inú kó jẹ́ pé n ti sọ fún wa ni hakulẹ̀ ìwà rọ̀sùlì. hakulẹ̀ ìwà rọ̀sùlì yìí. kí n fi wáàsí sọ fún wa bí bò láti fọlọ́wọ́ ọba lẹ́tọ̀ọ́ ẹ̀. hakulẹ̀ ìwà rọ̀sùlì yìí. bò láti báyà ọlọ́run. hakulẹ̀ ìwà rọ̀sùlì yìí. bò láti fẹ́ ṣiṣẹ́ láti fọlọ́wọ́ ọba pàdé. di hapu rẹ̀. hakun nẹ́ẹ̀sì. ó di méjì. wà hakun nẹ́ẹ̀fì. àbí kó jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ gẹ́. hakun nẹ́ẹ̀fì. lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sẹ́tọ̀ kankan mi. lọ. ọ̀tọ̀ ni káfọ́lọ́ wọn ọba lẹ́tọ̀ọ́ ká wá sí pátá lọ́lọ́hùn bó láti máa pàdé kí lálẹ́ jẹ́ kí ni ná ọ̀tọ̀ wa ni hákù tèèyàn. kúnẹ́ẹ̀sì àmọ́ bí tí mo fẹ́ mú náà ni hapu nẹ́fù. wà á kú nẹ́fù i. ẹ wò pé mo mo fẹ́ yà wọ́n ọ̀dà kó mójútó ra rẹ̀ o. ó dáa kó mójútó ara rẹ̀ anabi inna li rabbika Aleika. inna li rabbika alayka haqqan. fẹ́ fò. ìtàlẹ̀ òbí kàárẹ̀ ìkà á kọ́. wọ́n dàbí ààrẹ ìjọ wa nú àwọn tí fún ọba òkè lẹ́kọ̀ọ́. ìtàlẹ̀ òbí kàárẹ̀ ìkà á kọ́. àwọn ẹgbẹ́ bó tilẹ̀ wù kó tó ọba tó dá ń retí kílẹ̀ kọ́. pẹ̀lú náà fúsí kàárẹ̀ ìkà á kọ́. wọ́n gẹ́gẹ́ má fẹ́ lẹ́yìn lómi ìdúgbò wa gbàgbé ara rẹ. lìnà fúsí kàárẹ̀ ìkà á kọ́. gan fún ara rẹ. nínú ẹbùsí kàálẹ̀ kàá kọ́. fọ́tò kan anybody. má fi ẹ̀tọ́ ara rẹ lẹ̀ kó o mójútó ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́. nínú ẹbùsí kàálẹ̀ kàá kọ́. mo dárò wá nìyẹn ní mú mi ní ìnáwó ẹlẹ́mọ̀gbìnrin náà. wálé bá èmi ló kọ́kọ́ forí jù. wọlé wà lè dáyé rà. tí tèmi bá yanjú tó kà wọ́n bí mi. wọlé máa ń dábàlà bí ti ẹ̀mú mi náà. ọ̀sẹ̀ wọn kàrà ta àwọn sàlámà lẹ́kọ̀ọ́ àbọ̀ ẹlòmíì àdúrà tí ò ṣe fúnra rẹ̀ ní ṣe fún jálàbí. ẹlòmíì ò dákùrá ní sàfún ara rẹ̀ ní sì ń sàfún yẹn ẹlòmíì ò dá káfíò nídìí kan pé èmi mo ní ká seven thousand ó sàkáàfì méje fún un. lìnàfíìsì kan lè gà á kọ́. ó ti gbàgbé ara rẹ iṣẹ́ tó ń sà fún yẹn ó ń torí èèyàn kan hánúwà o sì gbàgbé ara rẹ ọdún tó ń bá gbà tó kò ní rántí rẹ mọ́. lìnàfíìsì kan lè gà á kọ́. ọ̀gá fún ara rẹ ò lè gbàwẹ̀ torí ara rẹ nìkan ló fẹ́ bí ọ̀làwẹ̀ ọjọ́ méje. lìnàfíìsì kan lè gà á kọ́ wọ́n á ní ìlú ló fẹ́ gbà ó wá sọ yìí ló fẹ́ gbà ní tó bá ní ló fẹ́ gbà tán rẹ bá gbà ní lọ́pọ̀lọpọ̀ tó gbà lọ́wọ́ rẹ̀ wọ́n kò fún. wàlí náà fúnfú kà á lè kà á tọ́. ayé tá a lò yìí ẹ má jẹ́ àgbàgbé ara wa. lè náà fúnfú kà á lè ká. àkọ́ wọlé ahàlìkà á lè kà á kọ́. nínú hákù náfsì bàbá wa aládàbàtà ọlọ́mọṣà járe. àmín. ẹ jẹ́ ọ̀rọ̀ agbẹ́rin tí tí ń jẹ́ àlàáfíà. لقد عبد الإسلام اهتماما كبيرا بجسم الإنسان ṣẹ́rí ara wa yìí bọ́dì wa yìí ó kó tó pọ̀ sínú o báwo ni tèmi dire àwọn èèyàn mójútó ra wọn mọ́ bẹ́ẹ̀ bá sì wò ó ẹ́ rí i pé ikú tó pọ̀ jù ń ta nísìnyí ikú orí òfò nǹkan kan ò ṣe ó ṣe ẹ̀sùn kò sì jí mọ́ nǹkan tí ń ṣe ẹ̀ mọ̀ pé nǹkan ṣe yìí. lákòdì abúdàlì ìsìlámù tí bẹ́ẹ̀ máa ń kẹ́ bí àwọn omi dísìmìlì ẹ̀fọ́n. bí ẹ bá sọ fún dókítà pé ẹni yìí ó kú nǹkan kan ò ṣe dókítà máa nílò. ìgbàgbọ́ wa ni pé inú bá dá wa gúnlẹ̀ nìkan láìsàn ìgbàgbọ́ wa ni pé tí ó lè mú wa jẹun tí ó lè mú wa mu nìkan làìsàn òun nìkan kọ́ ẹlòmíì kan ṣe àmọ́ nǹkan yẹn ò fojú rẹ̀. Allah dákun pàápàá jù àwọn àfa ẹ má jẹ́ àjìnà síṣẹ́ kọ̀ ẹ jẹ́ àpá lọ fún àyẹ̀wò ara má rò pé wà hẹ́kì tábàyí wọ́n ṣe test kí mo fẹ́ ṣe test àwọn olówó tẹ̀rín yẹn ọlọ́run kó má ṣe wá lọ́lọ́ṣì ni. amiina. kò dìgbà tó ní bá fọ ọkọ tó lọ síbítù wọ́n lọ fún ṣẹ́kọ̀. mákàjọ yẹn pé ara mi le ara tó le yẹ ijó tí o bá da ogún rẹ̀ wọ́n wà ní báyìí ṣe ọwọ́ náà wà lánàá. lọ́kọ́dà abúdàlì ìsìlámù tí màmá kẹ́bí ra òun bí. bàbá wa kí ju bẹ́ẹ̀ tilé rògbò yẹ ká kí yín lọ. amiina. bàbá ìmáàmù ọlọmọsàjárí. ìtìmáàmà kàbíra bí jísìmìlì ìnsán. sẹ́rí ìsìláàmù tá à ń ṣe yìí ó bùkátà àlàáfíà ara wa hẹ́ẹ̀tì ara wa o. fàdàràhù yìí kí mo gbogbo kẹ́kọ́ nìyẹn jẹ gbogbo kọ́kọ́ nìyẹn mú àwọn là ń para wa díẹ̀ díẹ̀ yẹn kí kúlẹ̀ kẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn máa ń kú kó tó kú tẹ́yẹ́ ẹlòmíì ti kú wọn èsì. ẹni bí ni àbá. táwọn èèyàn máa ń jowú ẹ̀. asihatu walifara. ẹlòmíràn náà ti béèrè àlàáfíà lọ́dọ̀ ọlọ́run. asihatu walifara. ó béèrè mọ́tò ó rántí bàlàáfíà tó fi gun mọ́tò yẹn kú. asihatu walifara. ó bẹ́ lọ́wọ́ ọba kó kọ́lé fún ọ àlàáfíà tó fi gbé e náà ó rántí béèrè ẹ̀. asihatu walifara. منع الإنسان بعد الإيمان بالله عز وجل وبرسوله محمد أعظم من نعمة العافية في الأبدان lẹ́yìn tí wọ́n bá ṣe ọ́ ní mùmìnì Sheikh Ahmed tó o sì gbà fọlọ́hún in tó tún kù tọ́lọ́wọ́n bá lè ṣe fún ọ tó ń fi gbà kó ṣoore fún ọ ni kó jẹ́ kó lálàáfíà. al-afiyatu fil badani. níjọ́ tí etí lásán bá ń rú ọ ó mọ ìyá láfíà àlẹ́ àfihàn tún fìlì bẹ́ẹ̀ dẹ́ni. níjọ tí àkàndó bá mú ọ ló mọ̀ pé àṣẹ kò sí tó tọ́ làáfíà. wò sí àtúfìlì jẹ́ ẹsẹ̀ di. àlẹ́ àfihàn tún fìlì bẹ́ẹ̀ dẹ́ni. ẹ mọ̀ àwọn bàbá wa jọ̀hún jọ̀hún. àwa ti sí ó yà mí lẹ́nu. nọ́ọ̀sì kan sọ fún mi pé òun wà wọ́n o ọmọ eighteen years ọmọ twenty one years bíbélì ẹ ti kọjá two hundred nínú ẹ̀rí mímọ̀ yìí pé àṣé ìrònú nìkan kọ́ ní fa high blood pressure ìrònú nìkan kọ́ wọ́n ní kí ló ń rò gbogbo èèyàn kọ́ ní ronú àṣé kéèyàn máa jẹjẹ kú dáa tó máa ní bíbí. Allah Allah àfiyẹ́tù fìlí bẹ́ẹ̀ ni. kó má ṣe wàhálà kó má sinmi. wàṣí hàtù fìlí jásàdì. wàṣí hàtù fìlí jásàdì. ẹ eh, ọlọ́mọ ìjà níṣòro kí nìyí. àmín wàsálàmàtù síbi ká mójútó ara wa. sọ Allah. tó yẹ sí pé àyà náà ìdájà àyà náà gbogbo nǹkan ló kọ́ sínú o. tó ti sọ̀rọ̀ pa jíjẹ mímu. yá bani ádámà kùsù sílẹ̀ tẹ̀kùn ìdàkùn lìbà sídìdì. ẹ̀wù tọ́lọ́wọ́ bá ti síwájú ó gbé ọ̀rọ̀ ọ̀run wá. kùsù sílẹ̀ tẹ̀kùn ìdàkùn lìbà sídìdì. kírun ní mọ́ṣáláṣí ẹ jẹ́ kó sọ yìí pé ẹ má sì yóò hó lẹ̀ ẹ borí ẹ bò èjìká ẹ bó gbogbo ayé òhò nígbà tí a bá déwájú ọlọ́run. wàkùnrin wọ́n ṣàbúrò wọlé àtúnṣe fún ẹ má sì àwọn tí ó máa kírun ní òhò ìwọ́n tó o fẹ́ kírun tó o fẹ́ kírun lọ́kùnrin bíjì bí kókó èjìká yìí bá ti yọ síta ìhòòhò lọ́wọ́ àbówọ́ ṣòkòtò tí ò bo eruku kùsù. wọ́n fi lọ pé àwọn kan yùsọ̀lúnà wà láyé yùsọ̀lúnà. wọ́n ń kírun ni wọ́n sì ní kọ̀ọ̀kan tẹ́lẹ̀. wà láyé yùsọ̀lúnà kùsù. fún ìkàlẹ̀ kú. fún àbọ̀lábalẹ̀ lóòótọ́ mi dáa tí wọ́n àwọn àjẹlẹ̀ insha Allah. insha àyè kan ló ti torí pé kí ni àwọn tá a pè yí ìdánilẹ́kọ̀ọ́ náà wọ́n wá fún. àyè kan náà lọ ti lè kírun ní òòrùn tó níwọ̀n gẹ̀ẹ́. òun ni pẹ́rù yàrá tó wà gbogbo yàrá yẹn bá bá ta kò sí aṣọ ẹyọ kan bẹ̀ bí àwọn kò gbogbo aṣọ rẹ wọ́n wà ní òwò ọmọlúwàbí ọlọ́wọ̀ wá yọ̀ǹda àrùn fún ọ nínú yàrá òun náà wà lọ́n kánà bí òsín pátánì rẹ wọ́n ní ọmọ ẹkùn yóò rún bẹ̀ ẹnìkan ò kúrí ọ wọn kò sí rẹ kí òsì tó lè mú wá tó fi ní kírun àfi tó bá rẹ̀ ọ̀gá kódà tẹ ẹ bá rírọ àwọn bàbá wa yìí tó bá tún rẹ̀ wọ́n gan wọn ní fi àárẹ̀ yẹn ṣe ẹsikúùtù wọ́n tún máa kí bẹ́ẹ̀. kò sí sí mẹ́ta fún ìdákùnrin lè bá sí di sọ bá ti mójútó ara wa tàbá ti sin lọ́hùn kan kí ló fi tẹ̀lé. wà á kú. ó wàá mọ wò pé nígbà tó sọ pé kò sí sí mẹ́ta fún ìdákùnrin lè ọ̀rọ̀ ọ̀run ní bábọ̀ ọ̀rọ̀ kábò ní bábọ̀ kí ló fọ́ oúnjẹ tẹ̀lé sí. wà á kú. nǹkan tí ó ṣe fún ọ. kò ní wọ́n ìṣẹ̀lẹ̀ bú. àlìkìsáwù ni ó ń di aṣara lóore. alukura ni wàá ní kùlú wù. wọ́n ṣẹlẹ̀ bú. àṣeyẹ̀mọ̀ ẹ̀jẹ̀ wù. àbáwá àlùfáà ńlá. àbáwá ayé wọ́n ti di ìsọ̀kùn tó bá ń lọ wáàsí. jẹun dáadáa. torí pé iṣẹ́ ìgbóhùn lọ lè ṣe. bọ́ọ̀ bá jẹun kó o yó láti ní bọ́ọ̀ bá ṣubú látàsí lọ́nà. kùlú ẹ̀ṣẹ̀ rẹ̀ bú. wọ́n ti náà jẹun. kódà bí kò lú tálùkù á ní ìjọba kó dàbí yóò bá ṣe ìjìmọ̀rù pẹ̀lú ìyàwó rẹ̀ tó jẹun tó kọ́kọ́ yóò ní. kò lú àṣìràbù. bó o bá jẹun tó lọ lè ṣiṣẹ́ agbára ó kù sórí obìnrin ó lè fẹ́ǹtì. kò lú àṣìràbù. ọ̀pọ̀ jẹun kọ jẹun tó bá jẹun tán wá fún jẹ láàbàlẹ̀ kó ṣe wá kánú. kò lú àṣìràbù. ọ̀pọ̀ jẹun bọ̀ jẹun ẹlòmíì ti fi ọ́ kí ló ṣe kí ni fáàrí pé àwẹ̀ forty one days àwẹ̀ bíríbírí mi ò jẹ sàárì mi ò jẹ kankan mi tó bá kú ó tún jìyà Ọlọ́run. kò ní wọ́n ṣẹlẹ̀ bú. wọ́n ṣẹlẹ̀ bú ẹ̀fún amú. wọlé àtúntò gbogbo ẹgbẹ́ yà kẹ́ ilẹ̀ láyé ní agbègbè rẹ̀ ilé yá. ẹ̀yà jẹun mọ́ mu ni. kòlú wọ́n ṣẹlẹ̀ bú. wọ́n ṣẹlẹ̀ bú. ẹlòmíràn jẹun kò ní í mu mi. tó wà ní mi láti kí n máa mu mi kí n máa jẹun kí n tún wá momi sí i ètò ọlọ́run tó yẹ o yóò padà àfẹ́ tẹ̀rẹ̀. kò ní wẹ̀ ṣèràbù. olú bẹ́ẹ̀ bá ti jẹ wọ́n ṣèràbù ẹ̀ mu. wọlé àtúnṣe fún. ìmáàmù náà látùsí fún. látùsí ní fún. ní tani kẹjẹ yẹn látùsí ní fún ẹ má tún wá jẹjẹ kú jẹ. látùsí. odidi pẹ́pẹ́ yẹn wọ́n wá ní kó ọmọ ẹjẹ́ òbúrò má jẹ́ tọ́kọ ọmọ fi náà pọ̀sí. látún sírífù kúlú wọ́n ṣe àbúrò. wọ́n yóò gbé wa tó wọ́n bá dé àìsàn ló fi wù. látún sírífù. ẹ jẹ́ ẹ nínú wa ẹ dákun ẹ kíyèsí tí ń lọ sí inú yẹn o ẹ dákun ẹ kíyèsí tí ń lọ sí inú yẹn ẹ dẹ̀ máa lọ sí shape-up gbé kíní kan ní abdominal test once in a while lọ kí wọ́n gbé jìnnì sí ká sọ ti bẹ́ẹ̀ nù rẹ fún ọ àwọn afẹ́ ẹlẹ́kùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o inú tí mo bẹ̀rù láyé ẹ̀kú torí bíi tí lọ lè dà síhù tí dúró síhù tí àìsàn rẹ̀ bá dé gbogbo tó ń torí ẹ̀ lu ẹ̀ tó bá pa owó yẹn pọ̀ kò tí ì ka owó kíni. láàtú sílì fún un. láàtú sílì fún ẹ má tayọ àlà níbi jíjẹ ẹ má tayọ àlà níbi mímọ ẹ yóò níbi kú òun fagbó ó ń fa Colorado ó ń fa sìgá. láti ṣe fún. gbogbo àwọn nǹkan wọ̀nyí ìyàgbọ́ ni sọ fún wa pé gbogbo ń ta ẹ máa jẹ kẹ́ ẹ máa bù yí láti ṣèlè fún. iná òun ìlà yóò gbó ìmọ̀ òṣèlú. kábíwọ̀ sọlá gùnmọ́lé. agbójẹ̀dí. sọlá gùnjẹ̀dí lé. ìrọ̀ máa tì mọ́ àlè àmọ́ tá a bá ṣí fíríjì rẹ pepsi coke fanta juice àwọn àṣàrà ìlú ló kó sínú fíríjì. pepsi tiẹ̀ kún bẹ̀rẹ̀ àgbà. bẹ́ẹ̀ni ẹ lọ. lẹ́tùsìrì fún. lẹ́tùsìrì fún. iná wúrà.